Matthew orí kẹwàá. nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá sí ọ̀dọ̀ ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. orúkọ àwọn àpọ́sẹ́lì méjìlá náà nìwọ̀nyí èyí èkíní ni Símónì ẹni tí à ń pè ní Pétérù àti Áńdérù arákùnrin rẹ̀ Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin rẹ̀ fílípì àti bartolomeu tómásì àti matthew tí í ṣe agbowó òde jákọ́bù ọmọ alfeu àti lébéu ẹni tí a sì ń pè ní tádéu símónì ará kánà àti júdásì iskariotu ẹni tí ó fi í hàn àwọn méjèèjìlá wọ̀nyí ni jésù rán lọ ó sì pàṣẹ fún wọn pé. ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria ṣùgbọ́n ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ bí ẹ̀yin ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ máa ṣe dídá ara fún àwọn olókùnrùn ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ sì jí àwọn òkú dìde kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. E ọ̀fẹ́ ni ẹ̀yin gbà ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àsùnwọ̀n yín tàbí àpò fún àjò yín kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá oúnjẹ oníṣẹ́ yẹ fún un ìlúkìlú tàbí ìletòkíletò tí ẹ̀yin bá wọ̀ ẹ wá ẹni tí ó bá yẹ níbẹ̀ rí níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin ó fi kúrò níbẹ̀ nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan ẹ kì í bí ilé náà bá sì yẹ kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀ ṣùgbọ́n bí kò bá yẹ kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín ẹnikẹ́ni tí kò bá sì gbà yín tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà ẹ ekuru ẹsẹ̀ yín sílẹ̀ lóòótọ́ ni mo wí fún yín yóò sàn fún ilẹ̀ sódómù àti gòmórà ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú náà lọ. wò ó mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà kí ẹ̀yin kí ó pọ́n bí ejò kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn nítorí wọn ó fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́ wọn ó sì nà yín nínú sínágọ́gù wọn. a ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí nígbà tí wọ́n bá sì fi yín lé wọn lọ́wọ́ ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí kí ni ẹ̀yin ó wí nítorí tí a ó fi ohun tí ẹ̀yin ó wí fún yín ní wákàtí kan náà nítorí pé kì í ṣe ẹ̀yin ni ó ń sọ ṣùgbọ́n ẹ̀mí bàbá yín ni ń sọ nínú yín arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa àti bàbá yóò sì fi ọmọ rẹ̀ fún pípa àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn wọn ó sì mú kí a pa wọ́n gbogbo ènìyàn yóò sì kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí fi dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín ní ìlú yìí ẹ sá lọ sí òmíràn lóòótọ́ ni mo ṣáàwí fún yín ẹ̀yin kì yóò lè ré kọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn ó fi dé ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀ àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní bélísébùbù mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀ nítorí náà ẹ má fòyà wọn nítorí tí kò sí ohun tí a bò tí kì yóò farahàn àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀ ohun tí mo bá wí fún yín ní òkùnkùn òun ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀ àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara tí wọn kò lè pa ọkàn ṣùgbọ́n ẹ kúkú fòye ẹni tí ó lè pa ara àti ọkàn ní ọ̀run àpáàdì. ológo ṣẹ́ méjì kí a ń tà ní owó idẹ kékeré kan bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín ṣùgbọ́n gbogbo irun yírun orí yín ni a kà pé ṣánṣán nítorí náà ẹ má fòyà ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológo ṣẹ́ lọ nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn òun ni èmi ó jẹ́wọ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run ṣùgbọ́n bí ẹnìkan bá sì sẹ́ mi níwájú ènìyàn òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà mo wá láti ya ọmọkùnrin ní ipá sí bàbá rẹ̀ àti ọmọbìnrin ní ipá sí ìyá rẹ̀ àti ayamọ sí ìyàkọ rẹ̀ àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi ẹni tí kò bá sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun ni yóò sì rí i ẹni tí ó bá gbà yín ó gbà mí ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu ní nítorí orúkọ ọmọ ẹ̀yìn lóòótọ́ ni mo wí fún yín kì ó pàdánù èrè rẹ̀